ọkọ mi lẹ ti ṣiṣẹ́ fàlàfàlà báyìí ẹ tiẹ̀ ti ń jápọ̀ ó nù kòkò ẹ̀yà agbanumọ̀ ń dì kíákíákíá èmi náà sì ti lọ́ọ́ ro àmàlà fún yín nìsín epo ti gúnlẹ̀ ẹ mú kòtò mi kí n yẹ jápọ̀ epo ọmọ tiẹ̀ ṣe règérègé lójú o ṣé wọ́n ti lọ́ọ́ wẹ̀wọ́ tọ́ wẹ̀kù ọ̀dà o mo ti jápọ̀ tán o kọ́ ọ sọ kòkò kalẹ̀ o kọ́ ọ fọ̀ nù káwá fi dín ìkẹ̀tẹ́ o kó o mú yọ̀ mi kí n fi dín kẹ̀tẹ́ náà ìkẹ̀tẹ́ ti jiná mú koto kẹ̀tẹ́ kékeré mi kí n gbọ́n sí o. ìwọ tó ń fi koto epo ṣe létí ẹkùn ọmọ pé ń yọ ní máa ń yọ bí ikun tọ́ba ṣe bá ń tọ́ bọ́tọ́ fọ́ ojú rẹ̀ kankan kẹ́nu ọmọ sìn lára yín látàárọ̀ ìyá fún ṣọ́ńkọ́n díẹ̀ tọ́ba ṣe tán kẹ́rin pé kó fi ojú kàn mí gbogbo kinní tí àníkòhún ṣe ń díẹ̀ kò débi ọ̀kankan tepo yín yìí náà ní máa wọ̀ yín lójoojúmọ́ ayé yìí ẹ jẹ́ tó ṣe súnmẹ̀ bí kẹ̀tẹ́ yín máa sọ̀kalẹ̀ ẹ yóò jẹ́ díẹ̀ ọ̀kan àbáhùn. kò burú ẹ mú ìkẹ̀tẹ́ kẹ̀bù sínú abọ́ kágẹ́sù sí kámọ́ jẹ́ kẹ́ẹ̀fi sí ipa ẹnu náà wọ́kọ̀ mi ká tó ṣe tán wọ́n ti rà mọ̀là fún yín kí wọ́n lọ gbé garawa wá fún láyọ̀ láàfin fi talágbàkọ sí garawa kan tiẹ̀ tí bàbá yín rèé o kẹ́ ẹ gbé lọ fún un apẹ́ àwa náà jàǹjà tó kù wá pin àtẹ̀kù àti ha tóbi náà kúkú nù á pin háwọ́ kó wá gbé talágbàkọ lọ́wọ́ bá dìrọ̀ lẹ́ẹ̀ kó kí dáadáa pókú iṣẹ́ àná o. àwérè ẹ kú oko àná. ẹ mọ̀ kú iṣẹ́ àná náà ilẹ̀ ti rẹ báyìí ní náà ti nígbà tí mo délé ni máa wá abẹ́rẹ́ nbẹ yọ ìgbágó náà máa fi àpáàdì sí inú náà máa fi máa lakọ lakọ lakọ ọpẹ́lọpẹ́ èèyàn ti lè jáde nílé láàárọ̀ ìpàpà. èmi ti mọ ẹbẹ ọkùnrin mo lè torí mo nílò garawa kan bí bá lè rí rẹ kí n má kúkú mú ẹ ẹ lánàá ni. gara mẹ́wàá géré náà ló kù ṣùgbọ́n gbà tí ilẹ̀ ṣú lánàá ó ní ọ̀jẹ̀mìwá ló ní àwọn nílò gara márùn-ún nú ẹ̀ gara márùn-ún yòókù tó á kù tẹ́ bá dọ́bá dọwọ́ rọ̀lẹ́ kẹwàá kóyún náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀dà ẹ ṣé o ẹ kú ọ mi ó sì tún dìgbà kan náà o kí ẹ fàárẹ̀ lẹ̀ lónìí ẹ mọ̀wulẹ̀ tó ń kiri kan fúlẹ́ńgé fúlẹ́ńgé mọ́ ó dìgbà we are through.